دعوتكما فاستقيما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون وجاوزنا ببني إسرائيل البحر فاتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه البرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين آه الآن وقد عصيت قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون إن الحمد لله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 lẹ́yìn ọpẹ́ ilé tí a dá fún ọlọ́run ọba Allah alhamdulillah adúpẹ́ fọ́lọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí laka rabbana muliku samawati al-ula wal ardi turra duna ayyi mira'i والأرض درا دون أي ọlọ́run الله tí a ń dúpẹ́ fún yìí ó náà ni ọba tí ó fi alukur'an tí ó fi jíǹkì àwọn àlè ọmọ yìí. laka rabbana mulku samawati al-ula. ọba tó ní ìkápá gbogbo ohun tí ń jẹ́ sánmà àwọn tó pátápátá látòkè délẹ̀. látàrọ bana mọlẹkọ sàmàwátì lẹ́wọ̀nla. gbogbo agbára àti kápá téèyàn ní àwọn àyè kan òun náà bá ní kéèyàn lágbára àwọn kan òun náà ní ọlọ́run fún ṣùgbọ́n lọ́wọ́n ọba nìkan lọ́ba tó ní kápákárí gbogbo ayé. lákàrọ̀ bàná mílíkùn sàmà wá tìlẹ̀ ọ̀la wà lárúdì tó rán dúnà ayé mìíràn wà lárúdì tó rán dúnà ayé mìíràn. lọ́wọ́n ọba ṣe ń darí ayé yìí eléyìí tí ó ń ṣe àkóso. gbogbo nǹkan látòkè délẹ̀ ilé ìtọ́rọ̀ ọba mọ́sánmọ̀ bí ó tá ń lókè tí ò jábọ́ bẹ́ẹ̀ náà ló fi filẹ̀ náà kẹwà ọbáwà náà ni ọlọ́wọ́n bá ní káwò orí ilẹ̀ káwò òkè tó wọn ọlọ́wọ́n bá ṣe fún wa káwò àwọn òkè ńláńlá tó wọn fi dilẹ̀ mú káwò àwọn oríṣiríṣi àwọn omi àwọn ibùdó ilé tí wọn lọ́wọ́n bá ní kí wọ́n máa káàkiri ojú. wà láàárọ̀ de tó rán àìsí mìíràn ẹ́n. sálẹ̀ gbogbo nǹkan yìí. Allah àwọn dúpẹ́ fọ́lọ́wọ́n ọba náà. iyyaka na'budu la siwaka tazallula. torí pa àmọ̀ fọ́lọ́wọ́n ọba ló ń ṣe gbogbo ń tà ń sọ yìí. iyyaka na'budu. òun náà ló fa ká mọ̀ pé dájúdájú Ọlọ́run nìkan la gbọ́dọ̀ máa jọ́sìn fún. láàsì wá kàtàlá lò láwọn. àbíkálà bá tún sì tí kì bá ń ṣọlọ́run. láàsì wá kàtàlá lò láwọn. sálẹ́ kójọ sí ìgbà lẹ́yìn Ọlọ́run. láàsì wá kàtàlá lò láwọn. kí ni ìfẹ́ tá tún máa sìn lẹ́yìn ẹni tó dá ayé àtọ̀run. láàsì wá kàtàlá lò láwọn. èyí tó dájú ni pé bí láàrùn. kò wá tó máa sí màkàlókò. ìjáka náà ibùdó láti wá kàtàkà lò láàrùn. ẹ̀dá ń sin ẹ̀dá eléyìí ò wọlé kò dáa. ìjáka náà ibùdó láti wá kàtàkà lò láàrùn. èyí tó bá ètò ọlọ́run ọba tó gbé sáyé mu òun náà ni kí ẹ̀dá máa sin adẹ́dá Allah. Iyyaka na'budu láti wá kàtàdá lọ́la. Ìrẹ́ ọlọ́run nìkan náà láàmà jọ́sìn fún ara wá ń lẹ̀ fún ẹ o. Bil yusri wal i'sari bil a'dha'i. Bil yusri wal i'sari bil a'dha'i. Àtìgbà tọ́lọ́run ní kí nǹkan jẹ kó bọ́ sí jẹ̀kùn fún wa.

adúpẹ́ fọ́lọ́wọ́n bá náà. alhamdulillah. àmì ọlọ́run fún gbogbo àwa tí ọlọ́run ti ní kí á dá àmọ́ lọ́lọ́run ọ̀padà sí aburú tàbí ní ìmọ̀ lọ́lọ́run mọ́ ọlọ́run jọ máa jò tún tọ́ sí wa o. àmín. àmì ọlọ́run fún gbogbo àwọn tí wọ́n ń ṣe oríṣiríṣi tí wọ́n ń ṣe láyé lónìí kọlọ́n kó jọ kó má ṣàbà wa fìjọ kan rẹ̀ hàn wọ́n. àmín. kó bá wa jẹ́ kí wọ́n dá a mà. àmín. kò sí nínú ẹ̀kọ́ kò sí nínú ètò nínú ọ̀rọ̀ ọlọ́run àwọn ẹni ọlọ́run tí wọ́n rékọjá àwọn ànábì ọlọ́run àtàwọn tí wọ́n tẹ̀lé wọn láti máa gbé kèfèrí ṣépè àdúrà la máa ṣe fún wọn kọ́dà ọ̀pọ̀lọpọ̀ ohun tó báyé jẹ́ lónìí lórí social media sáàmì lómi náà máa níwà sínú àwọn ṣe oríṣiríṣi ìpè oríṣiríṣi ìbú rárá eléyìí tako slobo dáwà ó tako dáwà methodology eléyìí tí àwọn ànábì Ọlọ́run bá gbé kalẹ̀ àdúà àdúà òun náà ní ká máa ṣe fáwọn tí ò tí sí lójú ọ̀nà trípà náà mà á nú Ọlọ́run ní o ha ìkẹ́ ọlọ́run ọba ní ọ ẹni tọ́lọ́run ọba ọba sílẹ̀ akáyé rẹ̀ fáyá sí pé kó dáàmọ̀ pé lè yí lọ́nà òdodo rẹ̀ anọ́lọ́run ló dá gbogbo nǹkan yìí alẹ́mi ò ní símá ẹni tọ́lọ́run ọba tí ò báyìí ti ṣàánú rẹ̀ bẹ́ẹ̀ ìtò sọ fún ìyàwó rẹ̀ tí ò gbọ́ ìtò sọ fún ọmọ tí ò gbọ́ ìtò sọ fún bàbá rẹ̀ tí gbọ́ anábì Ibrahim náà tún rọ bàbá azarọ ah, bàbá ni àwọn fún yìí àwọn náà rí pọ́n agbára lórí anábì náà ọmọ rẹ̀ pé èwo ní tó ń ṣe ṣe táwa náà ń ṣe kò sọ́nà ibi tó gbà yìí ìparun máa ń bọ̀ ní anábì sọ́ọ̀lẹ̀ ẹwọ̀n náà ẹwọ̀ wàhálà tó ṣe lórí ọmọ lórí ìyàwó ẹwà wo bí tí ìyàwó gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn anábì ọlọ́run ẹwà anábì Muhammad sallallahu alaihi wasallam ẹwọ́n kò rẹ̀ tó ṣe wà sí fún títí títí bàbá ìgbà ó kọ̀ kò gbà Islam ṣùgbọ́n ó ròdòdó ó wà kòkó ṣe ọlọ́run bá nẹ̀rẹ̀ anábì innaka la tahdi man ahbabta ولكن الله يهدي من يشاء قرار kò fẹ́ni tó wù ẹ́ mọ̀nà ìwà kan wàá sapá lọ́dọ̀ ti ẹni ṣùgbọ́n náàmà ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà àǹdẹ̀ ọlọ́run gbogbo àwọn tí ò tí mọ̀nà tá à ń ṣe wà sí tí jọ Allahumma hidi qawmi fa innahum la ya'lamun. a tún kíra káàbọ̀ láàárọ̀ ìsibí ìdánilẹ́kọ̀ọ́ wa ń tẹ̀síro tí a ti ń ṣàlàyé fún wa bọ̀. ibi tí lánàá ọ̀nà ni àwọn ìṣẹ̀lẹ̀ ńlá ètò ìṣẹ̀lẹ̀ sí ọlọ́run ọba nàbíyullahi Musa alayhi salatu wa gbogbo tó bá fẹ́ jata wọ́n ìdí rẹ̀ agbóná jata kò sẹ́ni tẹ́ bí láyé lónìí tí ò pàápàá jùlọ gbogbo ẹni tó jẹ́ nǹkan láyé eléyìí súnà ọlọ́run lórí ilẹ̀ ni èyàn tó bá fẹ́ jẹ́ nǹkan láyé àbí kó ní ọ̀pá àwọn àlọ́jọ ọlọ́run sanúfà mọ́sálà ń ṣàlàyé yìí alayhi salatu wassalam kó tó dolókìkí tí gbogbo ayé ń ròyìn sànábì Mùsá o anábì Mùsá o ẹwọ́n tó jù rẹ̀ ti rí sẹ́yìn ní mísírọ̀ ó kú ń bẹ̀ lọ otu tún kúrò ọlọ́run tún ní kó padà sí mísírọ̀ ó tún jíṣẹ́ ọlọ́run tún ní mísírọ̀ fìràánù tún pa tí o mọ̀ pé lòun organize fún anábì Musa tó dẹ̀ ká àti fẹ́ fún anábì Musa ṣẹ̀ sí jíṣẹ́ ọlọ́run àwọn èèyàn rò pé dán ló ń pa ṣùgbọ́n lọ́wọ́ ní kì í ṣe dán bí wàhálà ṣe pọ̀ tó pẹ̀lú rẹ̀ ajẹ́ ká mọ̀ pé ìyàwó Fir'aun òun padà gbà Islam òdodo hàn sí arábìnrin yìí juwọ́lẹ̀ ṣùgbọ́n Fir'aun tó takú lórí tó ń ṣe ìgbẹ́rùgbọ́n rí ó sọ fún àwọn èèyàn wípé ẹ̀mọ̀ póhùn lọ́lọ́wọ̀n ọba lè kàlánà ibẹ̀ náà

mo sọ fún yín náà tẹ́lẹ̀ ṣe tó ṣe ń dá òtù kóhùn ni ẹgbọ́n tí ànábì Mùsá ẹni tí fìrà àwọn ń sọ fún ànábì Mùsá alayhi salatu wassalam wọ́n ní ṣe tó rò tó ni lẹ́yìn òun fìrà ayà yìí ìgbà tí fìrà ń sọ̀rọ̀ yẹn ohun tó kọ́kọ́ wí ni pé ana rabbukumul a'la lẹ́yìn eléyìn ló tún wá sọ tó fi ah, ṣebí mo sọ fún yín tẹ́lẹ̀ yìí pé abẹ́ tún dàtò pòun fìráùnù ní ọlọ́wọ̀n ọba yìí ni wọ́n ní láàárín ìgbà tí fìráùnù fi rìpítì ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó wà láàárín ọdún tó wà láàárín tàkọ́kọ́ tó fi ní ana rabbukumul aala àti ẹlẹ́ẹ̀kejì èyí tí ó wà ní suratul Qasas aya 90 wọ́n ní ọdún tó wà láàárín méjèèjì ó jẹ́ àrùbáọ́nà sánà 40 years wọ́n ní lásìkò ìgbà náà fìdáwọn náà ti rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti gẹ́ẹ̀dì ohun àṣírí ti tú ti ń fi sẹ́yìn wọ́n ti rí pòun òkè ṣọlọ́hun ọwọ́ ẹni tó kàn ní ìsìn ni pé ṣe tún rò ni alọ́lọ́hun lóhun àwọn èèyàn wá ní òkè ṣọlọ́hun alọ́lọ́hun lẹni tó dá sánmà tí wọ́n bá jọ lọ́nà yẹ kápá rẹ̀ ká náà bí Mùsá ṣùgbọ́n pa rẹ̀ ká ọ̀rọ̀ wá dìbí ó yá náà bí ṣe pé ìbánú súnmọ́ o àwọn kẹfẹ́dé tàná máa ń bèèrè péjọ ìbánú fẹ́ dé tọ́lọ̀n tún máa sọ fún wọn pé afàbí àzábìnà yẹ sàájìlú ìdá nẹ́zàlá bí ìyàtọ̀ olóńgbà náà dáa ẹkùn omi tó ló ń bọ̀ dá ìpanu tó ló ń bọ̀ wá bá wa náà dá àti ìrì ọlọ́ni afọ̀bí àzábìná yẹ yẹ sáàjìlú tí ìyàwó ọlọ́run ni wọ́n tún kánjú retí ni wọ́n tún retí rẹ̀ tí wọ́n kánjú sí فإذا نزل بساحتهم فساء صباح المنذرين ọlọ́run ní tí ayé

bó tilẹ̀ wọ́n káwọn ọ̀tá gbógun ti ní tó àwọn kan náà ṣàdúró ti ní pé rárá alẹ́ ti ẹ̀ là ń ṣe àdẹ́yìn là wọ́n tẹ̀lé gbogbo yóò kí wọ́n lè ṣe yóò kí wọ́n lè sọ àwọn kan ní àtà náàbì Musa làwọn ṣe àwọn pa náàbì Musa ò kò lọ́rọ̀ ṣùgbọ́n pẹ̀lú rẹ̀ àwọn èèyàn ní òdodo làwọn fẹ́ tẹ̀lé àwọn òtẹ̀lé tí wọ́n gbé ni wọ́n Wazina. wọ́jẹ́ wázínà bí bá ní Isra'il al-bahra fatibahum Fir'aun òun òun fẹ́ mú wọn rìn kọjá ìrìn àjò òru kódà kì í ṣojú mama ọlọ́nà ànábì Musa kó gbogbo tí wọ́n gbà fún ẹlẹ́yìn ìyẹn máa sàsálà rẹ̀ ولقد أوحينا إلى موسى أن أسر بعبادي فاضرب لهم طريقا في البحر يبسا لا تخاف دركا ولا تخشى nù wọn ránṣẹ́ sí ànábì Mùsá. Ilá Mùsá. Àṣírí bí ìbàdí fàdúrí bẹ̀lá ọmọtàrí kan fìlbà hàrí yabasa. Kẹ́lìmà àn àṣírí olóńtọ́ka sí pé kí wọ́n rìnrìn àjò lóru. Ọlọ́ni aránṣẹ́ sí ànábì Mùsá yí pé. Àní àṣírí bí ìbàdí. Ó yá kó wọn rìnrìn àjò má jẹ́ kí wọ́n wà nínú ìlú yìí ẹ ní ìrìnàjò kó ń bẹ̀ ìṣẹ̀lẹ̀ ńlá fẹ́ ṣẹlẹ̀ sáwọn ará ìlú yìí a ní ẹ̀sìrì dìrín bá dì í ṣẹba wá fẹ́ ní ìrìnàjò báyẹ máa fojú mọ́mọ́ rìn ó yẹ gbéra sallallahu alaihi wasallam òun àti afọ́wà àgbà Abubakar Siddiq radiyallahu ta'ala ìtí a lè fi sùn sórí ìbùsùn ànábì sallallahu alaihi wasallam sáwọn kèfèrè sùn sí sàtí wọ́n rẹ̀ títà ànábì ma tó jáde ó ma tó jáde ó ń jáde báyìí ó ń jáde sáwọn lọ́wọ́ ní ṣèbá lóun fẹ́ jáde lọ kírun káwọn wá dáwọ́jọ káwọn lù pa ọlọ́run ní káwọn jáde ìgbà táwọn jáde ọlọ́run ní kó bu iyẹ̀pẹ̀ kó wá ká sínú ìyẹ̀pẹ̀ yí pé wọ́jọ́ àdínà ní bẹ́ẹ̀lì àìdíhìm sọ́dà Anábi bá dá sí wọn lára, sallallahu alaihi wasallam. Àwọn kèfèrí ìdẹ́ sùn lọ bá mú, wọ́n sùn débi pé wọ́n ní ànábìnrin rìn kọjá lára wọn báyìí ó tún tẹ̀ tó tẹ̀ mọ́lẹ̀ ó ń gbà tó ń gbá ń pa kọjá kò dẹ̀ sẹ́nì kan náà tó takú sí. wọ́n lákọ́dẹ̀ ọ̀hìnà ilá Mùsá àti àṣírìbìnrin bá dì ilẹ̀ mọ́tá ni wọ́n bá tàjíká oúnjẹ oúnjẹ ó wà ní ilé irọ́ àbúkò sínú ilé ni kẹfẹ́rẹ́ tànádẹ̀ẹ́rẹ́ bọ́ ṣe yẹ̀yàkuyà tó ìka tó bá ṣe ẹ̀wọ̀n lọ bá wọn máa ń gé

ẹtú àwọn ilẹ̀ ẹjọ́ ṣe rìsẹ́ẹ̀ṣì nípa ẹ̀sìn kátù àwọn tí wọ́n náà lẹ̀ kí wọ́n ṣe rìsẹ́ẹ̀ṣì nípa ẹ̀sìn ẹ rí pé kò ní kú ọmọ kankan lọ́dọ̀ tí àfikú jẹ́ mùsùlùmí ènìyàn náà ló máa ń bí pé àfikà pa wọ́n rẹ́ òun náà ló bí kífìrà ọ̀nà náà fẹ́ pa náà bí Musa. ọ̀làkọ́dé ọ̀hẹ́nà ilà Musa ànàzírí bìrìn bá ọba tó rán náà bí Musa ti mọ̀ yí pé wọnú àdó kì ma ń rọrùn fún kó mọ́ ọmọ rẹ̀ náà wọ́ sábánà ànábì Mùsá o máa ṣe dáwà rẹ̀ lápá fìráùnù lè ka ànábì ọlọ́run yẹn àwọn tó ti wá gbà fún yìí ń kọ́ láàrin ìlú wọn gbádùn mọ́ kò sí fún wọn ń padàbọ̀ ní ẹkú oúnbẹ̀ náà fẹ́ تقوا فتنة التي لا تصيبن الذين ظلموا منكم خاصة إلينا الله فينا يقبايا فتنة àjálù tí ẹ pé ńgbà tó bá dé kò ní mọ lórí ẹni tó dá nìkan ìbẹ̀rẹ̀ wàhálà ìbẹ̀rẹ̀ jọ̀gbọ̀n lámọ̀ ìbẹ̀rẹ̀ ẹja là ń mọ ẹnìkan kí n tó fẹ́ forí sọ. àná sírìbìrin bá dì í fàtúrì bílà wọn kan ń fàjọgbọ̀n torí ẹ̀yìn rẹ̀ ń dà. èèyàn lè rò pé á kí wọ́n jẹ ní mọ́jà. ọlọ́run ní bí ọlọ́run dúró ẹyẹ dúró ti wọ̀ tí kì bá ṣe kó dójú kan sún ọkùnrin ọlọ́run ó yá màá ọlọ́ni rẹ̀ Musa kó wọn jáde fọ́bùnrin ìbílá òmùtọ̀rí kan fi báhàrí àbáza ṣùgbọ́n ìmọ̀ tó ń fẹ́ ṣe fún ẹni pé ibi tẹ́ fẹ́ gbà yìí ibi táwọn aráàlú ò lè ẹ̀sẹ́dì pẹ́ fẹ́ gbà bẹ̀ fọ́nà wà ń bẹ̀ ni omi ló yí wọn ká ọ̀nà tó wọ̀lú ojú ọ̀nà ọbẹ̀ kọ́ lọ́lọ́ ní kánàbì Musa gbà tó bá gba bẹ̀ fìrá ló láwọn èèyàn ní bóde àwọn tó wà ní bọ́dà òun ló ní wọ́n kárábí musa tó dé bẹ̀ báyìí wọ́n ti múlẹ̀ àtàwọn tó bá ń tẹ̀lé ọlọ́nàdà má gbàgbẹ̀ ẹ̀rẹ́ musa alayhisalatu wasalam sórí omi tó yìí kàlù yẹn agbamílà yẹn ẹ̀hẹ́n ibi omi yẹn náà ní kẹwàá gbà báyìí. madribi lahum tariqan fil bahri abasa. sọ́kọ̀ ojú omi ni wọ́n fẹ́ lò ní àbíbáwọ̀ ni wọ́n ọlọ́ni rẹ̀ mú sárára inú omi ilẹ̀ tí máa rìn kọjá ṣùgbọ́n nínú tẹ máa rìn nínú omi ọ̀pá ọwọ́ rẹ̀ iná níṣẹ́ tó tún fẹ́ ṣe lára rẹ̀ rí ṣe ọ̀gbínjọ́ kí ní ànátọ́lọ́ kílò èwo ní tó wà lọ́wọ́ rẹ̀ yìí sánàbí mú sánsọ pé híyà àṣọ́yà àtọwọ́kẹ̀wọ́ àléhẹ̀ wà áṣìṣẹ́bí alábànà mi wàlé àfi àmà kó dẹ̀ dákẹ́ ọ̀pá ni. ìyá àfáàyà. ìyá àlè mo sáré kọ jẹ́ kí n tún sọ tọ́pa ìwúlò fún o. àtàwà ka ó àlẹ́ ìhá. èmi máa ń rọ̀gbọ̀ kúnlé lórí ni. wà á hó ṣùbì ha àlàbọ̀nà mi. mo tún máa fi ń da àwọn ẹran mi jẹ. wálé àfihàn máa rí bọ̀ ọ̀kúrọ̀. wọ́n ní kọ́dà mo ní tó pọ̀ tí mo tún máa fi ń ṣe.

ọ̀pá ẹ̀ náà lọ́lọ́run tó wá tún sọ fọ́lọ́run kò tún ní tó pọ̀ tó ń fi ń ṣe. bàtírí bí lẹ́wọ́n mú tọ̀rí kan fílìpọ̀ hàrí àbàṣá. ọlọ́run ni ó yá mú ọ̀pá yìí kó wá fi ná odò yìí agbami albẹ́hẹ̀rù albáhàrù àní agbami kìí ṣe náhàrù kìí ṣe akérèmọdò albáhàrù báhàrù ni ocean omi ńlá subhanallah òkun ńlá. fàdìrìbìlà ó ń torí kan fílbárì àbàzàlà dákọ̀ fún dáràn kan wà látàfàjá. ọlọ́run kò fi ná mi yìí wọ́n rí pé omi á di ibẹ̀ á ọ̀nà tẹ́yẹ fẹ́ gbà ìyá àbàzà á padà gbẹ lẹ́sẹ̀kẹsẹ̀ tọ́pọ̀ bá ṣe ń kan báyìí ibi tọ́pọ̀ yẹn kan lọ báyìí á la ọ̀nà lọ gbogbo bí adẹ̀ gbẹ̀lọ fún ọ̀tún ẹ máa wo omi òsì ẹ máa wo omi ṣùgbẹ́rù lè máa bá àwọn èèyàn pé ṣe bí sáfẹ́ gbàrí à látàkọ́ fún dárọ̀ká má pàáyà kó bóyá omi yìí ẹlẹ̀ parun sínú rẹ̀ rárá o látàkọ́ ẹwà rẹ̀ jáyẹ má kúrò ẹlẹ́ni sókè o ẹni kọjá conveniently kò sí problem anábi musa aléhì sọ́látù ọ̀sára àwọn anábi ọlọ́run tó ẹkùn tọ́lọ ń bá fún wọn máa ń tó wọn wọn kí ronú pé ṣe kí ní Anabi musa kọjá ó mú ọ̀pá ó ṣí igun igun kejì kàtọ́ dínà ọ̀zìn igun kejì dà gẹ́gẹ́ bí ìgbà tí àpáta wà ń bẹ̀ ó wá ga lọ sókè ọ wá rí pàṣómi ìtì ẹ̀tì gan torí pé distance bómi yẹn ṣe jì tó bọ́ ṣe fọ̀pá náà bẹ́ẹ̀ náà ni kíní ní ìṣe dúó bí àpáta lọ́tún lósì ọ̀nà wá fẹ́ ó gbà wọn wọ́n wá rìn láì kọlu ara wọn kì í ṣọ̀nà ẹlẹ́sẹ̀ kan bọ́ ṣe gbéra báyìí tí wọ́n wọnú ẹ̀ ẹ̀wọ̀n bàbá ilẹ̀ Yorùbá wọ́n ní má ṣe lògùn máma kọ́ tó kú to lùkọ́ tó dé bẹ̀yìn àwọn òkìkí ti kàn lọ́dọ̀ fìràún fìràún ní ẹ́ ó fẹ́ ke ọ̀n sí ìdí rẹ̀ ya yá Allah àwọn ẹ̀dẹ̀ ti wà standby. Fáwọ́hàìná ilá Mùsá ní Tùrìbí aṣọ kẹlbà àrọ̀fà ń fálákọ̀fà kánà kó ló fi rọ́kẹ́ kápọ̀ òdè láwí. Ayà mi náà bá ṣe máa ṣe tafsir al-Qur'an ila Musa ẹlẹ́la àwọn àfá súnà láti máa fi gbogbo ògbà sọ fún àwọn tí wọ́n bá tán takú sí ìdí bídíà wípé ẹ lè rí al-Qur'an tú àyàfi pẹ̀lú títú táwọn ẹni rẹ̀ tàná tú tẹ́yìn bá ń fi làákà èdè tú lónìí ẹ̀ẹ́dẹ̀ẹ̀sì rúmọ̀ àwọn ẹgbọ́n tọ́lọ̀ ọba sọ́ndé فأوحينا إلى إلى موسى أن اضرب بعصاك البحر آية تقوى نينو سورة طه سورة طه آية لا كيلو 77 آية لا كيجي وانينو سورة الشعراء سورة الشعراء آية 63 63 òun wá ń jẹ́ tẹ̀síìrò fún táyà alákọ̀ọ́kọ́ ìtòbẹ̀nu sọ́rọ̀tì sọ̀ha. ọ̀hánà ilá Musa. àbálẹ̀ yàtọ̀ nǹkan bá wà ètò wa sọ fún ànábì Musa. àní dúró bí àṣọ gàlíbà hàrọ̀. aránṣẹ́ àwa ni anẹ́gbèrè bí àfọ́ kalibahoro a ni mọ́ ọ̀pá rẹ̀ kó o fi na omi. fanfàlà kọ. o na omi sọ́ba lomi bá pín. fákànà kò ló fèrè kí n kà pọ̀ òdìlé ọ̀wìn. ọlọ́run ní ìpín kínní ìpín kejì wá rẹ̀ gẹ́gẹ́ bí òkè ńlá hmm. bí àpáta ńlá. kàpọ̀ òdìlé ọ̀wìn. èyí tí ẹ tún wọ́n wá ń wo lọ́tún wo ló sì pa ah, tí wọ́n lè má bùmára kínní yìí ni. Allah. Ah, ah. inú omi náà máa ń kọjá yìí ah, ah, ọlọ́run àtóbi o Allahu akbar. Láì kí ni kan débẹ̀. Wà sí láfùnà sàmàlẹ́ àkàrínà wà ń ṣe ìnà wà máa ń máa hù Ọlọ́run ní ọlọ́run ní kọjá tálọ́mọdé ti fi ṣẹlẹ̀ náà ṣẹlẹ̀ káàtẹ̀wó tààtẹ̀ current ìṣẹ̀lẹ̀ tá ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ó ṣẹlẹ̀ nínú oṣù wo níjọ́ wo ó ṣẹlẹ̀ ní Muharram ọjọ́ kẹwàá oṣù Muharram ó ní ṣẹlẹ̀ látà ń sọ yìí ló ṣẹlẹ̀ lọ́dún náà eléyàn ló bí àwẹ̀ Àṣúrà ọjọ́ ńlá tíṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ rí kò ṣe gbàgbé ọjọ́ nínú ọjọ́ ayé ṣìránà bá wò pé kí ló ń ṣe ó gbéra kẹ̀ فأتبعهم فرعون بجنوده فغشيهم من اليم ما غشيهم وأضل فرعون قومه وما هدى àròpọ̀ ọkùnrin ọmọ èyí tó padán rẹ̀ ó tún fi ọ̀pá pín omi kò sí wàhálà fàájíbà náà ló máa lànà táà tó kù máa fi kọjá ìwọ̀ lànà náà tẹ̀lé ṣojú ọ̀nà ojú ọ̀nà gbogbogbò kọ́ ojú ọ̀nà tajà tẹran kọ́ ṣùgbọ́n fìràánù mọ̀ bẹ́ẹ̀ orògbò ó tún ti fi tán rẹ̀ lànà ó yẹ já lọ káwọn náà tẹ̀lé awúlò fún wa ó sì ẹ̀ ti já ìnáwó tá a bá ṣe tẹ́lẹ̀ ká náà fẹ́ gbé bíríjì kọjá ń bì ìnáwó kékeré kọ́ ó tún ti lànà síbí pẹ̀lú dán ó ti ẹ̀ ti dá. fàájì bá wọn ń fìrà ọ̀nù bí jùnú nìyí. ìyá ọ̀nà náà bá kó àwọn ogun rẹ̀ pẹ́ já tẹ̀lé ó yá bíjúlù ìdìhí. Àtún àti gbogbo àwọn ọmọ ogun rẹ̀. Ọkọ̀ ìṣìyàhún mínàlìyàmì máa kọ́ ìṣìyàhún. Wọ́n já méjì omi. Ọkọ̀ ìṣìyàhún. Ọlọ́run ò jẹ́ kí wọ́n kàn ti ẹ̀ká tẹ̀sí kó wá kan sá padà. Ó jẹ́ kí wọ́n àárín omi. Wọ́n ní àárín omi ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. À ń pè bẹ̀ bátìlì mọ̀rọ̀yọ̀rọ̀ láàárín gbogbo omi ibi tí ìparun ti dé bá Fir'aun ah lọ bá débẹ̀ pẹ̀lú gbogbo wọn bá ṣe pọ̀ tó wàgọ́síyàhùn mínàlìyàmí wàgọ́síyàhùn mínàlìyàmí wàgọ́síyàhùn lómi bá wá lọ́tún ló bá wá lọ́sìn ló bá ń parí bọ̀ wá bá fìràwọn àti àwọn tí wọ́n tẹ̀lé fìràwọn bá ká kílẹ̀lẹ̀ ike ha ha kí ló fẹ́ ṣẹlẹ̀ yìí ọmọ bá lọ ìbá ní ọmọ débi ẹ̀rù lẹ́rù ọba kí ló ń bọ̀ lókè tí lè gbà wà láyé kọ́kọ̀ lókè kò gbọ́dọ̀ jábọ́ ilẹ̀ ìta. bá òun fi ọ̀nà mi mi wà dọ́là fẹ́ra ọ̀nà kọ́ wà máa ibi tí ti rí parun rèé ni wàhálà bá dé ìgbọ̀njìjì ní bá dé. ìránà bá rẹ̀ pé kí ló lè láwọn bí tó ń wá yí lónìí apọ́gùn ká gbogbo àwọn ogun tó ń kó lẹ́yìn àwọn náà ti fẹ́ parun yìí ha ha a ti ṣe ó bá mọ́hùn bọ́ ló bá ní amantu billazi qala amantu annahu وأنا من المسلمين الله أكبر الله أكبر الله ìbá gbà lérọ̀ ìbá máa dáàbò. Àtà ìlà àdìrọ̀ káwò lè gbọ́rọ̀ kù. Ìgbà tí ìpanu wá dé bá Fir'aun. Kọ́ọ̀lá nígbà tí fàárùn dé tí títán dé kọ́lá fìránù wa ní a máa tún ànà ooo ah o ni mo wá gbà báyìí mo gbà mo ti gbà a máa tún ànà ooo ìgbà wípé dájúdájú o láìlára ìlàlẹ́bí àmàna ti bí ìbánú Israel ó ní òun gbà ó ń gbà fún ọlọ́run fẹ́ni tí àwọn bàní ìsìráìlì gbà fún yìí. àlàrí tọ́lọ wọn fi rí bó ṣe rí tí wọ́n fi kọjá ń bí. àlàrí amẹ́nà níbi ìbànú ìsìráìlì. ẹni wọ́n ní ó ṣe tó tó lòun ní ṣe tó tó tó kí ní kan pẹ̀lú tó tó tó. tó bá rọra ṣe lẹ́rọ̀ tó kí wọ́n náà dẹ̀ ní tó kó dẹ̀ parí síbẹ̀ kò dẹ̀ máa bọ́ rere lọ. ló bá nẹ̀mí lẹ́ ń bá yí kí ni wá ṣe tó tó tó ó ti sọ́kọjá yí ta ní orí tẹ́lẹ̀. Kọ́lá ọmọ ìgbà tó sọ yìí kò wúlò ní. Àmẹ́ntì. Ó wá ní mo gbà. Anáwó láìlà ìlàlẹ́bí àmẹ́nẹ́tìmì ní ìbànú Ìsìráyìí. Kí lè sáà tètè gbà bọ́lọ̀hùn? Nígbàtà alálàáfíà, nígbàtí làákàyè wa ń ṣiṣẹ́, nígbàtà lójúta nímúta lóríkèríkè ara láti fi kírun, kí la náà tún dúó wò kama dúó dègbà ìnira kama dúó dègbà rẹ̀ ìmáàni ìjọ àgbẹ̀dà kí á mọ̀ dẹ̀lì wúlò mọ́ táyé ní ló máa wúlò ń jọ náà ìgbà tí kú bá dé tààrẹ̀ ńlá bá dé tí ìyàn wá lóun gbà fọ́lọ́run kò dìgbà tí ìyàn bá kárùn níbi ìṣìnà kó tó lóun jáwọ́ àsìkò gbàtàlà sí àwà nìyàn máa ń kú omi rádaràdá anábi sallallahu alaihi wasallam inna allaha yaqbalu tawbata man lam yughargir ọlọ́run a máa gba títí ó bá ẹ̀dá tí ò tí máa pọ̀ kàkà kú torí àwọn èèyàn ń béèrè pé ṣe bódẹ̀ tí ló ń gbà kí ló ń tọ́lọ̀wọ̀n wá ṣàforíjì fún kó ṣàánú ẹ̀ wọ́n ní lásìkò tó gbà yìí há látùlà gọ́rọ́gọ́rọ́ ni ó ti rí kù kò gbá nítorí tọ́lọ̀wọ̀n ọlọ́run bá rọ́kàn rẹ̀ kára ànábì Musa ni ànábì Musa bá ṣe ángìdá rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ló fẹ́ parẹ́ Ọlọ́run tó fẹ́ parẹ́ dẹ̀ẹ́dẹ́dẹ̀ ti rí pé ohun tó kàn náà ọ̀rọ̀ rẹ̀ ní píparẹ́ وليس بالتوبة للذين يعملون سيئات Ọlọ́run kì í ṣe pé yàn tún bá lè ta ń sọ yóò. للذين يعملون سيئات. Ẹni tó ti hùwà bàjẹ́ oríṣiríṣi. يعملون سيئات. Ó ń jalè, ó ń ṣe ṣìná, ó ń mutí, ó ń tẹ́tẹ́, ó ń ṣẹ́kọ́. oríṣiríṣi wà bàjẹ́ ló kára rẹ̀. Àdá ìlà àbọ̀rọ̀ á àhádáhùnmùlè máa ooo. Àwọn àbáwá ṣe wá àtúnfò títí títí jábọ́ bí nǹkan yìí kò dáa. Àtà. Kò fẹ́rẹ̀ níbi tó ń ṣe yìí. Àtà. Ó wá kó takó ní rọ́rà. Ìlà àbọ̀rọ̀ àhádáhùnmùlè máa ooo. Kọ́dà rẹ̀ mi a máa sọ pé wo èmi náà ṣe máa ṣe ìṣẹ́ rí bá ṣe ìyáyà yín lẹ́nu. Wọlé ìṣàdé táwọn bá ti lílẹ̀ bí iná yá mẹ́lò iná sẹ́yìn ààrẹ. Èèyàn kì í lọ títúbá lára. Àtà ìlà àbọ̀rọ̀ àhádà ọmọlẹ̀ máa ó ní tẹ́rí tí bá ti parí iṣẹ́ ìjọba máa dánú gbọ̀nsí máa dá fàgbà ẹ̀wò ìrùbá máa wà ní ẹ̀kọ́ wo báyìí àtà ìlà àbọ̀rọ̀ àhádà ọmọlẹ̀ máa ó nígbà tí ìgbà tí kú bá wá dé tí parun bá dé. Kọ́lá. Àwọn ọmọ ni. Kí ni tòdítò lè àá? tiẹ̀ ti jáwọ́. tòbótò ní àá. ẹ wá bèrè pẹ́rú títúbà òrè títúbà torí àárẹ̀ ni o ìgbà tí ò lálàáfíà àti súnmọ́bìnrin mọ́ ló lòun òṣèṣì náà mọ́ yàn. tòbótò ní àá. ìgbà tí wọ́n ti sọ fún náà títà yìí pé ọtí tẹ̀ mú ìsà ó ti dangerous fún ẹ tí. tòbótò ní àá. ó tẹ̀ léwu ẹ lè tibẹ̀ kú. tẹ bá ṣà láti tún mú ọtí ń sìn àbí kí wọ́n tẹ̀ sọ fún pé 90 tẹ̀ ní ní o. Allah.

imani fir'aun ni ala amantu anna o sunna tun fir'aun ni ya ni aya bomola eh sunna farao eh sunna farao ni fir'aun náà rí pa nu ba lo ngba ohun tí ó gbà lérò wa fẹ́ gbà lele ṣùgbọ́n gbà fi lọ ń gbà yìí ti bọ́ amantu ó ti bọ́ kí lọ́lọ́run wá sọ fún Àlànà àkọ́dá sọ ìtàkọ̀bẹ̀ ló wà kan tàmìnà lè mọ́ fún sí dé. Ọlọ́ni àlàn. Àlàn. Ṣé ní ìsìn wá ni? Àlàn. Ìṣàyí láàárọ̀ rẹ̀. Àlàn. Ó yá ẹ̀ gan. Àlàn. Ah àṣẹ gbogbo gànàgànà ẹ ó lè wálẹ̀ báyìí. ìwọ lọ́wọ́ wá tẹ̀ láì dáyé láàmú láì lé ẹ kiri yìí wọ́n fara rẹ wá bá parun. wọ́n ní gbogbo ògbà tí fìràánù fi sọ́lọ́ fi ń fún fìràánù tó fi mú rẹ̀ dán nìyí omi ti bo fìràánù ṣùgbọ́n orí rẹ̀ wà lókè. fìràánù wa ń sọ̀rọ̀ nísọ pé kọ́lọ̀hún kó lè yọ omi ìsọ́tù kójọ sósì kó lè là ṣùgbọ́n lọ́n wá fílẹ̀ bẹ́ẹ̀ àtàwọn tí wọ́n tẹ̀lé àwọn ẹ̀nà wá ń pa àfìgbàtọ̀ gáà ìsọ àwọn olórí ibú وأضل Fìránù wá sọ àwọn ọmọ lẹ́yìn rẹ̀, ó sọ àwọn ọmọ lẹ́yìn rẹ̀ nù. Wọ́n máa hádá wọn wá mọ̀nà wọn rojú ọ̀nà tí Ànábì Mùsá ní kí wọ́n gbà ṣe ẹ̀rọ pa sọ fún aná nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí wípé àwọn kan fẹ́ gbà Islam ṣùgbọ́n ala khawfin min Fir'auna wọ́n ń pàyà pé táwọn bá ní káwọn gbà Islam Fir'auna á jà wọn níyà wọ́n wá ń sá lọ fún ìyà Fir'aun wọ́n wá dóde ìyàtọ̀ lọ́hùn bẹ́lùmí náà ṣe rí lónìí rẹ̀ o ìyá rẹ̀ ló mú lọ tójúbọlé sọ́lọ tẹfá fún àfá ẹlòmí nọ́bà ṣe nǹkan tó sókọ́ ọba àrímọ́lẹ̀ sísáìtì ẹ̀ tó ń dìvẹ́lọ́pù lọ́wọ́ ó ní mi mi fẹ́ gbà fà mí lẹ́nu ẹmọ̀ yìí náà afọ́ ti kẹ́ ẹ̀fún gan ní lẹ́fún mi ìgbà tí mi fi ríṣẹ́ ó gbìyànjú ṣàjọ́ fún mi gan àwọn tí wọ́n fún yín gbà yẹn báyìí gbogbo ata ló ṣe ń tábì èmi nìkan ni short list ah omi ilé gbàgbọ́n gbogbo tó bá gbíwá náà ní o Allahu Akbar kùmọ̀kú wà nínú àkọọ́lẹ̀ ọlọ́nkó máa ríṣẹ́ ṣùgbọ́n tí àfà òun ṣe ọlọ́nkàn fi ṣàdánwò lásìkò ìgbà náà bẹ́ẹ̀lẹ̀ mí náà ṣe rí lónìí rí tó fi ń tẹ̀lé dẹ́yìn kan tó fi ń ṣe ọlọ́run la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq ìwọ ah. ni bó ti lò ń kéyàn káǹkà kó bàbàrà tó láyé ẹ má tẹ̀lé yàn kan ṣe ọlọ́run ẹwà náà choice ẹ̀ ń bá wọn dá sí owó wọn fẹ́ ṣe ètùtù lágbolé ṣùgbọ́n tó bá pé mọ́mì ni wọ́n ní ẹ̀kẹ́ ah, ẹ̀lìta mọ́mì lẹ́nu ọ̀ lẹ́bàá fi tẹ̀lé mọ́mì níjẹ́ tí fàánú bá dé wàláhì apá mọ́mì ò ní ka torí pé jọ́ sí ìparun dé bá fìràúnù ní ìsìn apá fìràúnù náà ká. wà á dọ́là fìràúnù kọ́ ọmọ hùwà máa ha dá. jẹ́ mọ́yà méje kan. ààyè àná wà kọ́dé ẹ̀sọ́ ìtàkùn ló wà kan tàmínà lè mọ́ fún sídìí jámọ́ àyà méjì ní ìfẹ́. Fàlíyà manú na jí kábí bàdà ní kálé tẹ́kù na lè máa ní kọlùfàkà àyà. Wà iná kẹfì rámìnà náà sí àní àyà àti nínú tọ́lọ́run ọba ṣe. Fàlíyà ó mọ̀ ọmọ fi Fìràánù lẹ̀ lẹ́yìn ìparun yìí. Fìràánù padà parun sínú omi yìí ìparun títàn yẹn dìbà ṣùgbọ́n ẹlòmí a máa ṣe mistake gẹ́gẹ́ bí n ta sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí ọlọ́wọ́n bá ti mọ ìmánu fìràún ó ti mọ̀ pé ìmánu mùsàyẹ́fùn ó ti mọ̀ pé fake ìmánu ni ìmánu tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni torípò òun ló mọ kan rẹ̀ arákùnrin tí sàhábì pa lójú ogun tárákùnrin yìí lòun ti gbà Islam tó ní la ilaha illallah ashhadu an la ilaha illallah anna muhammadar rasulullah tó sàhábì yẹn wá tún wá pa tán wá délé tó ní kálukú ń jábọ̀ gbogbo ṣe rí tó lè yẹnà wá ní ìkan ni wọ́n ti ẹ̀yọ̀ dànà báyìí orí kúbà ló bá ní ashhadu an la ilaha illallah anna muhammadar rasulullah ó ní mo sórí ẹ̀ kalẹ̀ ni ìṣọ́lọ́run bá ní ó tún sórí rẹ̀ kalẹ̀ lẹ́yìn tó ti pe kẹ́límà ọ̀kọ̀tọ́lẹ̀ tàbí bẹ́ẹ̀ dà la ilaha illallah ẹ̀yìn ìgbà ti sọ pé la ilaha illallah pa

ṣùgbọ́n pẹ̀lú rẹ̀ ọlọ́run tó pa fìránù rẹ̀ eléyìí tí ipa anábi ń bó ṣe ń sọ̀rọ̀ yẹn tó sọ pé alótún pásẹ́lẹ́yìn tó pẹ kálímà alótún pásẹ́lẹ́yìn tó kálímà wọ́n ní báwọn láti wá fẹ́ yanjú méjèèjì yìí tí ò ṣùgbọ́n tọ́nà bí ń sọ fún bí ni pé àìrọ́kàn yẹn àwọn ẹ̀dẹ́ èèyàn síra wa a máa bára wa lò bí zọwáhìrì pẹ̀lú tó hàn sí wá ń tánpa èèyàn pàápà kan ìmáàmù kan ẹ̀yìn kẹ́fin fún wóṣẹ́ ó torí ta gbọ́ ni pé ẹni tó bá ti ń wọ́n ní àlékínú lẹ́yìn wọn ìhà ó ní òfin ẹ̀sìn kọ sí ààrà ah, iṣẹ́ yíwò dà iṣẹ́ yíwò dà òun ẹnìkọ́dà ilẹ̀ ìwọ̀ rárá iṣẹ́ kẹ ohun owó ṣẹ́ ṣẹ́ rínú tó sọ yẹn alqawlu qawluhu àwọn máa máa ṣèdájọ́ lórí tíyàn bá sọ tó hàn sí tàtàrí wallahu yatawalla al-asrar kọ̀rọ̀ kó máa fún nǹkan ààrí àmọ̀ èyí tó hàn sáwà tó hàn wá ń ta ń ṣe látẹ̀lé láti ń lẹ́yìn rẹ̀ ìyẹn ni ń sọ fún sàhábì ìfẹ́ òòrọ́ kan rẹ̀ bóyó fi ń dìsí fún ẹni bóyó mìíní ẹ̀ lóòótọ́ ni ṣùgbọ́n pa tàlẹ̀ wọ́n fẹ́ bèèrè lọ́wọ́ rẹ̀ ipé kò rẹ̀ kò mọ̀ bóyá rọ́ ló ń

kódà tó fi sọ débi pé tó fi sọ́kọ̀ wàlá yalidu illa fajira kafara rabbi la tadari ala al-ardi min al-kafirina dayyara innaka in tadarihum yudillu ibadaka wàlá yalidu illa allahu akbar ọlọ́ni kàlẹ́mì ní hù bẹ́ẹ̀ lọ́wọ́ lé wọn lórí ọlọ́run má fi kankanlẹ̀ inú ilé àwọn kèfèrí má jẹ́ kílé kan lórí ilẹ̀ tọmọtọmọ tayataya ah, ànábì ọlọ́run a ń gbọ́ rọ̀rọ̀ báyìí lẹ́nu àjọ àlàwọn máa ń ṣe ẹ̀ ọlọ́run ló ní kó bẹ̀ ọlọ́run ó ní kó bẹ̀ òun lé wọn lórí tó fi débi pé kódà tó fi kàn wọn máa wọn ọlọ́run ní kó tún sọ pé wà láń yẹ́lìdì illa fajiran kaffara tábà ní ẹ̀fà ọmọ ilẹ̀ bóyá jà ó oh, ọmọ táwọn ọ̀ní tí nǹkan mí náà àrípò kí Kọ́lá Núhù Rabbi iná ó máa fà ó ní wà tábàrín Málàmì Yẹ̀zídé ò máa lóhò wà wà ládúhò ìlà ọ̀sàrọ̀. Ẹjá máa lẹ́ta àyà mọ́ra wọn, ẹgbọ́ gbọ́lùn tọ́lọ́ sọ́mì, iná hùn. Iná hùn máa ní. Ẹwà gbọ́ kẹ́lì máa fà ó alábìnrin náà ni àwọn ẹni yìí máa ti japa ní wọ́n tẹ̀lé tí mo kọ́. wàtábà yìí. wọ́n lọ wo gbólóhùn ti ìtí ọlọ́run sọ ń pa fìràn olùwàkọ́dì àǹfẹ́ ìtàmì nkọ́bìlì òkèlè máa sọ. ìwọ́ ti gúgéré kọjá ewé ó ti yapa ń ta ní kan sọ fún arábìnrin òun náà ilé yóò gba ohun tí mo sọ fún un. wàtábà ń má lábì ẹsí bí o máa lò wà wà ládùúgbò ilà àkọsàrọ̀. wọ́n ní ohun tí wọ́n ń tẹ̀lé ni ohun tó yẹ sí pé kò ní lé wọn kún dúkìá ayé owó ayé ọrọ̀ ayé eré rẹ̀ ni wọ́n sá wà mákàrú ìmákìrá ó pọ̀ pààrọ̀ nípa nǹkan kan bọ́ bí nǹkan yìí náà ju ọ̀pọ̀lọpọ̀ wà mákàrú mákìrá kò pààrọ̀ ah, Báwo ni wọ́n dá èsì oríṣiríṣi? Mákìrà òkú bàrọ̀. Láti fi ba tòun jẹ́. Wàkọ́ yẹ. Ẹyẹ ju ẹjọ́ máa dètè. Mákìrà òkú bàrọ̀. Wàmọ́kàrún wàmọ́kàrún wọ̀hù. Wàlọ́hù kọ́lù mákìrì. wọ́n máa ń dètè ma. Iná omi na amúhìrì hàn fúrọ̀ wáyé dá. Gbogbo ẹni tọ́lọ̀ ń bá kẹ́ ni wọ́n máa ń dètè ma bá ṣe déètì máa ná bí ọlọ́run sáwọn báyìí ti bẹ̀rẹ̀ sí déètì mẹ́yìn náà ọ̀n tí máa plan aburú against ní ọlọ́run tí kẹ́yìn ni o. wà mọ́kàrú mẹ́kí ọ̀nkọ̀ bá rọ̀. mi ò ni. wà mọ́kàrú mẹ́kí ọ̀nkọ̀ bá rọ̀. ṣùgbọ́n bàbá ṣe ń sọ yẹn ìwọ máa dìde lóru máa sọ fọ́lọ́ ní forí kanlẹ̀ ọlọ́run ṣùgbọ́n tí wọ́n lọ́wọ́ ni mo nígbà àkókò máa borí tí mi borí wọn. wọ́n máa kàrò mákìrà ọ́n. ẹ wo mákìrò oríṣiríṣi tí wọ́n ṣe náà nípa anábì náà. ìgbà tí wọ́n gbogbo àwọn ètò tó lágbára yìí ọlọ́run wá ní kí nóhù náà bẹ ọlọ́run lé wọn lórí. náà lè àtàkùn. ànábì ibi tó ti wá bẹ ọlọ́run torí pàwọn ẹni yìí yarí pàwọn ní fún òṣà wọn lẹ̀ àwọn ọ̀dẹ̀ ní fi ànábì Nuhu lẹ́ni balẹ̀ kàkà ṣẹ́rí ìṣòro tá a ní pẹ̀lú àwọn kìfìrí tó ṣe ń ṣẹlẹ̀ náà dọ́la ó ní pé kó fà wá lẹ̀ ká máa ṣẹ̀sìn wa káàdẹ̀ máa ṣe wá sí wa káwọn náà máa ṣe titi wọn káwá lajú káwo talẹ̀ tó fẹ́ tẹ̀lé tiwọn talẹ̀ tó fẹ́ tẹ̀lé tiwa ṣùgbọ́n táwọn ń ṣe ni kó wọ́n blọ́ọ̀kù wa àbí kí ló bí wàhálà àwọn ọmọ mùsùlùmí fẹ́ lo jìlìbáàbù ní skul wọ́n dẹ̀ dé court àwọn kèfèrí dẹ̀ tó lọ sí court wọ́n dẹ̀ lọ ń protest báwọn onígbàfẹ́ ẹ̀yìn náà jẹ́ káwọn ọmọdé náà wọ sùtánà tó bá ti rọ̀ yín lọ́rùn tẹ́bá ti máa ń wọ́ bẹ́ẹ̀ lọ sí pátí tẹ́bá ti ń wọ́ bẹ́ẹ̀ lọ sọ́jà tẹ́lẹ̀ tẹ́bá ti ń wọ́ bẹ́ẹ̀ lọ síbi ìnáwó ibi ìkómọ́ tẹ́bá ti ń wọ́ bẹ́ẹ̀ lọ sí ẹnu iṣẹ́ ẹ̀yìn náà máa wọ́ kí wọ́n ní tí tẹ̀yìn wá ń dí àwọn lọ́wọ́ wàláhì wọ́n wá kún ọkú kọ́ọ̀tù rẹpẹtẹ káwọn mùsùlùmí tó ráyè jókòó wọn ti pa ogun ayé ní kọ́ọ̀tù àwọn ní kí ló wá dé kí ló le tó yìí ìṣàbọ̀ ń bí ní kìí ṣe tó mú o kí dẹ̀ ń sọ̀rọ̀ tí pépà ògbé o láti ní àǹfààní àti hàn wípé lò ó ọmọ ọmọ ṣẹ́rí pé kí ni ẹwà ìrí títì ṣùgbọ́n kí ni ọ bẹ́ẹ̀ ṣe tọ́lọ̀nù máa borí náà ni kò tún sáà máa ṣíjú pé tọ́lọ̀nù sì máa padà borí lọ́nà àwọn aríkà náà bí lóhùn bí ọlọ́run wọ́n ní torí pọ́lọ́run bá ti mọ̀ yí pé àwọn ìjọ tánàbí lóhùn ṣe wà fífún yìí wọn ò ní padà gbà wọn ò ní ṣùgbọ́n ọlọ́run tó dá wọn ti mọ gbogbo ìrìnàdí ìrànwọ́n bá ti fẹ́ rí wọn ni kò bí ọlọ́run kó ń kó wọn lórí ilẹ̀ kó tó lè jẹ́ iṣẹ́ ìyanu nínú iṣẹ́ dáwà anábì Nuhu anábì Nuhu bí ọlọ́run bá rẹ̀ ọlọ́run dẹ̀ pa wọ́n rẹ́ ọlọ́run ní kápá àti kọ̀ pa wọ́n rẹ́ kánábì Nuhu má bí ọlọ́run ṣùgbọ́n ní kó bẹ̀ẹ́ káwọn tó bá gbà sílámù lè máa sọ pé ah, àwọn tó ń dà wọ́n yẹn ẹgbẹ́ ọlọ́run fún ọba ah ẹ̀ tó tẹ̀lé lóòótọ́ ọlọ́run ní kánábì Nuhu sáà náà ṣe káwọn tó tẹ̀lé bá sọ ah, ó tó fìràánù múlò tọ́ ọlọ́run ẹ̀ṣẹ́ tó rẹ́ nìkan bá fìràánù parí kó máa jẹyàn rẹ̀ léṣe ṣùgbọ́n á ah, anábì Musa bá fa ọlọ́run dẹ̀ borí. fàlẹ́ ọ́ manu náà jí tàbí bàdànẹ̀ kàlẹ́ takú nàlẹ́ manu kọlfà ká áyà. ìdílé náà làwọn àjò torí mi ìfàfẹ́ wọ̀ yìí ó tún bò kátàkátà tó wá sọ bílẹ̀ náà ṣe jẹ fún wa ìdí tó fi jásí pọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ṣẹ́ fìràánù kù níbo ni fìràánù wà ṣó sì wà láyé ni tọ́lọ́n fi náà ń fi ara rẹ̀ lẹ̀ òun ò kí ó jẹrà sínú omi ohun ò kó parun níbo ló wá wà báyìí báwo ló ṣe wá jẹ́ látọdún wo sọdún wo eléyẹn ni bá sọ fún wa ṣé ẹ táwa máa ń fọkànbalẹ̀ sí ni pé kan nínú alukur'an a gbọ́dọ̀ bà bẹ́ẹ̀ tó bọ́lọ̀ ń ṣe bí ló ṣe rí tí rìsẹ́ẹ̀ṣì wà bá wà ìdí ìdẹ́bi sí nǹkan náà wà kò túmọ̀ sí pé kò sí àìsí ìṣe rìsẹ́ẹ̀ṣì kárí nǹkan yìí sójú fún rárá wa kò túmọ̀ sí pé nǹkan yìí ó máa bẹ ọlọ́ọ̀lọ́ ń ṣe ara rẹ̀ kù kó lè máa jẹ́ àmì fún gbogbo ẹni tó ṣe ń bọ̀ lẹ́yìn kó lè máa rí pé fìránù ìjà kìíní àná tọ́lọ́ ń lòun parẹ́ báwo ló ṣe wá jẹ́ tọ́lọ́ tún lòun ṣe ara rẹ̀ kù káwọn èèyàn lè máa rí pé fìràánù náà rè gbogbo rẹ̀ rè ibi eléyàn là ń bọ̀ ṣáàrà rẹ̀ kùnbó ló wà kí ni tọ́lọ́ ń gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ yìí pẹ̀lú àlàyé táwọn olùmẹ̀sùn sọ sára rẹ̀ bá ṣẹ́kù lórí ilẹ̀ ayé níbo lára yìí wá wà títí dè tí ó bá wá ṣẹ́kù mọ́ kí ni tọ́lọ fẹ́ ká kọ́ nínú gbọ́lọ̀ ń pé al-yawma nunajjika bi badanika litakuna